تير عبده الأواب أشهد أن لا إله إلا هو لا شريك له في ربوبيته ولا ند له في ألوهيته ولا نذير له في أسمائه وصفاته واشهد أن لا واشهد أن محمدا عبده ورسوله عباد الله إن الله تعالى خلق عباده مقصرين في طبائعهم فهم ضعفاء في قدراتهم حواسهم ومعنويتهم عاجزون في تلك كلهم قال الله تعالى يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفاً عباد الله إذا كان هذا هو التصور القرآني للجنس البشري فما أشد حاجتهم إلى رحمة ربهم فإنهم رحيم ودود وما أفقرهم إلى لطفه بهم فإنه بعباده لطيف لذلك لن تطيب الحياة البشرية إلا برحمة ولطف خالقها فإذا انقطعت رحمته منها وافتقد لطفه من معيشتها صارت أنكى وضنكى معدومة الأمن ممحوقة الأمان مضربة العيش فلا منجى لها إلا باستغفار ربها من معاصيها وذنوبها قال الله تعالى حكاية عن نوح عليه السلام لقومه فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال الله تعالى بخصوص أهل الإيمان في ذلك الشان العظيم قال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وكذلك حبب الله تعالى نفسه إلى عباده كلهم بعفوه عن قصورهم وزلاتهم قائلاً قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هذا نسأل الله تعالى أن يغفر لنا ذنوبنا جميعا واستغفروه عباد الله إنه هو الغفور الرحيم adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ṣàforí jẹ́ṣẹ̀ fẹ́rú ọba kẹyìn náà ní bá títún bá gbogbo bí yóò ṣẹ̀dá bá kù sí tó bá ti lóun ronú kó ń tún sáájú kọjọ́ tó lọ kó tó bọ́ sórí fún ní kíákíá Allah subhanahu wa ta'ala ń bá rẹ̀ ọba tá a dúpẹ́ fún yìí ó ní ọba tó já sí wípé ó ní máa ń bo ẹrú rẹ̀ ní àṣírí ẹrú rẹ̀ tó já sí wípé ń ronú lọ́sọ́dọ̀ rẹ̀ ń gbogbo ògbà àbó tó kù sí wọn a máa rò pé ni tó mọ́ ni wọn a máa rò pé ni torí pé kọ́ọ̀kọ́ rẹ̀ níbi tó òun náà kù síwájú ọlọ́run ọba Allah subhanahu ó bo ni lájẹ́rí pé kò sí ọba mìíràn tó yẹ ká jọ́sìn fún tójú onìkan lọ ọba tí ò ní orogún nínú ìjọlọ́run ọba rẹ̀ ìṣẹ̀dá ayé bó ṣe ń ṣe ìṣètò gbogbo ẹ̀dá tí ń dá bó ṣe ń dá wọn bó ṣe ń ṣètò sẹ̀mí wọn ọlọ́run bò ní assistant kò sẹ́ni tó ní tó jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run yìí kò lọ́bà níbi ká sìn ín lóun nìkan bó ti kó fẹ́rẹ̀ ẹ̀dá tó nú ẹ̀dá tó dá ní ni lájẹ̀nú ni níranmọ̀ ẹ̀dá èèyàn ni ọlọ́run fi àyè rẹ̀ lẹ̀ kama wá lẹ́yìn ọlọ́run torí agbára tí bẹ lọ́wọ́ rẹ̀ ọba kìí táà tún rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọba yìí kò lẹ́ni tá a

ó sì gbé sípò àpọ́nlé tí ò gbé ẹ̀dá kan nínú ìrìn èèyàn àbí lájẹ̀nú ọlọ́run ìran ẹ̀dá èèyàn bùkátà sí ìwá foríjì níwájú ọmọ torí pé ó dá gbogbo ẹ̀dá rẹ̀ pátá lẹ́yìn tó já sí wípé a máa ètò níbi wa a lè ṣe kọ́sẹ̀ déédéé tọ́lọ́run bá ń fẹ́ nínú àdámọ́ ọmọ ẹ̀jẹ̀ yìnyàn àṣẹ ètò bí mo ti fẹ́ kẹ́ ẹ sẹ́rẹ̀ ó kù díẹ̀ káàtó síbí yóò mọ̀ wáyé nínú àdámẹ́rí wa torí pé ìran ọmọ ẹ̀jẹ̀ yìnyàn alẹ́ níkápá alẹ́ lágbára alẹ́ kò sí nǹkan kan tá a lè dá ṣe nínú fàríra wa ní fèǹtẹ́tẹ̀ báyìí akágara alẹ́ bó ti dá sí pé nù gbàgbọ́ náà ní bọ́lọ̀ ti fẹ́ ká bẹ̀rù ó tó bó ti fẹ́ ká gbà ń gbọ́ tó wa lẹ̀ sígbàgbọ́ tọ́lọ̀ ń ká ní tóun àdíọ́kàn wa kò ní àlàáfíà ní kí Allah subhanahu wa pa wá láṣẹ rẹ̀ tó ní ká òun tó gbogbo wa pátá ọ̀lẹ mà ní wà mà ní wà sí ọlọ́ọ̀fin sọ láyé kan wípé ohun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala in tó ń gbàlérò fún yín ń gbogbo òfin ẹ̀sìn tó ń ṣe fún yín ó ní wípé òun fúyẹ́ gbogbo tí ó máa ń jẹ́ wàhálà fún nínú àlámọ̀rí ẹ̀sìn yín kò sí nǹkan kan nínú tí ń jẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe lófin fún ọmọ ẹ̀dá èèyàn tí n tó mú palára wá wà ń bẹ̀ kò sí nira ń bẹ̀ bó ti wulẹ̀ kó mọ́ torí pé rò tọ́lọ́ ní wípé

tó bá rí bẹ̀rù sí ọlọ́run èyí tí ń jẹ́ Al-Qur'anul Karim èyí tí ń bẹ lọ́wọ́ ogun wata jẹ́ mùsùlùmí píkṣọ ọmọ ẹ̀dẹ́ èèyàn rèé Al-Qur'anul gbé jáde kọ ọmọ ẹ̀dẹ́ èèyàn ọ̀lẹ́ni wá ìran ọmọ ẹ̀dẹ́ èèyàn kò sí nǹkan kan tá a lè dá ṣe tó bá wá rí bẹ́ẹ̀ abùkátà púpọ̀ sí àánú ọlọ́run ọba tó dá wa torípọ́lọ́n tó dá wa yìí òun lọ́ba àkẹ́ òun lọ́ba tí ń fẹ́ràn ẹ̀dá kò kórìíra wa béèyàn bá ti wà kọ́lọ́hún kórìíra rẹ̀ ọlọ́run fẹ́ràn wa púpọ̀ bẹ́ẹ̀ ni rọmọ ìdẹ́yàn àmọ́ bùkátà ti ti jẹ́ àánú ọlọ́run láì sí àánú ọlọ́run sẹ̀mí ayé tà ń kò sí nǹkan kan a lè dá a máa wáyé yorùbá wọn ni ibi táwọn ti sọ ibi táwọn ti máa rán sọ kí ibi ti rò kó sọ rárá sọ nígbà míì tọ́lọ̀ bá fẹ́ júwe títóbi rẹ̀ fún yàn wípọ́ lẹ́ni ẹ́ ibi tó ti rò pé o mara sán yẹn gan o mara sán ibi tó ti rò pé o mara sán yẹn náà làwọn ẹni ibi tí wọ́n fẹ́ràn rẹ ibẹ̀ ni wọ́n gbà wọlé sí ọlá títúmọ̀ sí bí Allah subhanahu wa ta'ala huwa wahdahu huwa al-hafiz òun nìkan ni ọlọ́run bá ti máa ń sọ ìdá rẹ̀ abùkátà sí àánú ọlọ́run torí pé Allah subhanahu wa ta'ala ọba aláàánú ní jẹ́ gbogbo ẹ̀dá tó dá tó bá rí bẹ́ẹ̀ ìsẹ̀mí ayé kò lè tútù kò lè rínrin kò lè dùn kò lè sóyin bẹ́ẹ̀ tí ò bá sí àánú ọlọ́run àti ọba tó dá wa tí tí ń àánú ọlọ́run ọba rẹ̀ tó ti já kú òun ìsẹ̀mọ́ ọmọ ẹ̀dá èèyàn tí àánú ọlọ́run ọba tó ní tá a nínú ìsẹ̀mí ayé wa ìsẹ̀mí ọmọ ẹ̀dá èèyàn tọrọ àǹkà wàdọ́nkà yóò di ayé ìnira yóò di ayé ipá yóò di ayé wàhálà nígbà tí ń bára wa lò lẹ́nì tára òrọ́ kan wá bẹ́ẹ̀ ni òrà adìyẹ wa tílé toko wa kò síbi tọ́kàn ti balẹ̀ mọ́ oyún inú lásìkò tá a wà yìí ara gbọ́dọ̀ máa ní ìtura ọmọ nìyá rẹ̀ hàn ìyá tó lóun lóyún síkùn sékù yẹn lábẹ́ sọ ni àbí bẹ́ẹ̀ rúkẹ́ pàlọ́hùn pàlọ́sì kò fẹ́ ìsọmọ nàìjíríà kan tó gbádùn inú ròrí mọ́ tó gbádùn inú àlàáfíà ara mọ́ látara ìkòyà látara àwọn ìró burúkú níròyìn tá à ń gbọ́ lọ́tún lọ́sì àbáwọn títẹ̀ ń ṣẹlẹ̀ sí kí ló fà àánú ọlọ́run ti fẹ́ kásẹ̀nú tẹ̀mí ayé wa ni ìṣẹ̀mí ayé wa di tí ò sí fọkànbalẹ̀ ń bẹ̀ mọ́ ọkàn ò lélẹ̀ mọ́ ìfàyàbalẹ̀ ọkàn ó di ń tà àrímọ́ láwùjọ wa ìṣẹ̀mí ọwọ́ ṣe ségesège ẹ̀kọ́ wíwárè ìbáàjẹ́mọ̀ ìwé ìbáàjẹ́mọ̀ kílíọ̀nù bẹ́ẹ̀ ti mọ́ gbọ́ nìyẹn àlùbáríkà dàmbẹ̀mọ̀ kó wọ́n rìn káàkiri àgbáyé kó wọ ẹkọ́nọ́mì àwọn èèyàn kó wọ ẹkọ́nọ́mì àwọn ìlú tó kù gọ́ọ̀bí owó kọ́níjà àlùbáríkà tówó tẹ̀ náà bá tó kan circulation ní market tí bá ti ní àlùbáríkà fún ibà bàbá wa ti lólé ayé rí ẹni bá tàbí ní mílíọ̀n 1 mílíọ̀n kan lásìkò yẹn subhanallah subhanallah thousands láwọn èèyàn nílá kò wọ́n sílé ayé ṣùgbọ́n lẹ́nìí billion billion trillion trillion albarika dambẹ̀rẹ̀ olùwà subhanahu wa ta'ala ni tẹ́bá yìí tọrọ àforíjì òun ọlọ́run wọn bá ó mọ̀ fún ilówó albarika ọmọ alálìbarika mélòó lọmọ tí ń bẹ́ńtà alálìbarika ń bẹ̀lá rẹ̀ lẹ́nu wòye sáwùjọ àmẹ́ tí ó wòye sáwùjọ náà ajẹ́kò náà ní albarika lára <laughs> àbí kò tán ẹwòye sáwùjọ ẹwà ọmọ iléèwé hàn hàn hàn ní ó mọ̀ wò àwọn orúburúkú lórí ọmọdé kí ó náà kọ hànhànhàn náà ni àwọn àtẹ̀tún fìlà wọ́n fi fìlà dé tí wọ́n wọ́n bá ń bẹ̀ ilé kí ó wọ́n bá lè kó lè kí ó bá yàfà wọ́n ti sílẹ̀ ọmọ kí ó wà bóra á sẹ́rùn gàmọ̀tọ̀ sórí inna lillahi wa inna ilayhi bí ó tẹ̀ sínú tí ó ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala kó máa gán orí àti tó bá lọ ṣe múrọ́ àbóṣe hajji a máa náà bí i ti rún lẹ̀bí asínwín kèéti irun lẹ̀bí wèrè anábí a máa rẹ́rùn rẹ̀ ọmọ kí o tè ní nǹkan gbogbo kó wá ti di wèrè albarkada sọmọrin ní bẹ́ẹ̀ta lẹ́nu náà ọmọ tẹ́ bá jókòó tẹ́ bá wo ìṣẹ́ tí wọ́n gbà mí ẹmọ̀ òkè àbájẹ̀nú kọlọmọ yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láwùjọ ló bí wọn torí pàtàwò bí wọn ò ní ṣe ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ wọn olùwàwá ni ẹ ṣe ìtọrọ àforíjì níwájú ọlọ́run ọba ìṣẹ̀mí ayé yín yóò ní túmà àwọn mùmí ní òdodo ọlọ́run tó pè wọ́n sákìyèsí ilé yìí lọ́tọ̀ ẹgbẹ́ kò torí pé èmi ọlọ́run ṣàánú yín gbogbo tí ń ṣẹlẹ̀ sí yín ẹ̀sùn èmi ọlọ́run ó ń dùn ó kan ó korò ẹgbà náà ni ẹ̀yin náà ẹ̀bọ́ kò ní kẹ́ máa wà fún ilé o ṣé títí yí bá kàn lẹ́pẹ́rẹ́ jù àwọn tó kù lọ ní ẹ̀yin náà ń dẹ́ṣẹ̀ wa tubu ila Allahi jami'a ayyuhal mu'minuna la'allakum tuflihun olúwa wá ní gbogbo mìí òdodo ẹ̀yin náà tún bá ibi tẹ́yìn náà kù sí náà pọ̀ rẹ̀ tó àti ibi tó kù gbogbo wa ẹni dọ̀tí ni wa alhamdulillah ó sẹ́bọ̀ alhamdulillah bidi ajina ti ba da re ke ta yi nko se ke ta anabi ko an ke ta ani so ni kani ajo na ni ajo madisi on na ni ah ah oko kini ah oko keji rora ti ti eh bi kola la kola rasuli na e ga ah ah eh, sisi ko wadi wo ko

torí kò lóríta òjò ẹgbẹ́ awo òwà wa múlẹ̀ ó ti wá rògbò mọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkè tí ayé ń pọ́ o lẹ́nu rẹ̀ ti dojú tó nìkan ló mọ̀ kéwú ni ẹnu tí ẹ tó wá ti pọ̀rọ̀ ni torí gbà náà níjọ́ kìíní àná tó bá ní ẹsẹ̀ lè kéwú o mọ́ kórí sọnú ni wọ́n máa kórí sánú ẹ̀mí ní ìláyé kí máa jáde kí máa sọ̀rọ̀ ìgbà yìí ló ń pa orí ọlọ́run tọ́lọ̀ sí fún olùtí pàmàrà rẹ lára torí o bá jáde tó sọ àwọn àfáà rẹ ó fún ọ bó ṣe wọ bó ṣe wọ nsàlẹ̀ rẹ bó ṣe wọ láàrin rẹ bó ṣe máa ń gbé kalẹ̀ rẹ gbogbo ìgbà náà máa gbogbo eléyìí náà tó ti mọ́nì tó ló ní túnbá pátá lẹ́sẹ̀ wa kúmọ́sà kó lẹ́sẹ̀ wa jìn wá lábẹ́ pé à ń bẹ kó forí jìn wá ibi táwọn náà kù sí káwọn ìyàtọ̀ ra wa ṣe الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أصحاب الصراط المبين والسالكين منهجهم إلى يوم الدين أما بعد فيا عباد الله لقد أخرج الإمام مسلم في صحيحه عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم لذلك لم يكن نبي من الأنبياء عليهم الصلاة والسلام إلا نصح أمته باستغفار ربهم حتى قال خاتمهم صلوات ربي وسلامه عليه فيما رواه عنه أبو هريرة رضي الله عنه إني لا أستغفر ربي وأتوب إليه في اليوم مئة مرة أخرج ابن ماجاه وصح الألباني وقال العلامة من القيم عليه رحمة الله وهذا الاستغفار الذي يمنع العذاب في قوله وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون فإن الله لا يعذب مستغفرا وأما من أصر على الذنب وطلب من الله مغفرته فهذا ليس باستغفار مطلقا فالاستغفار يتضمن التوبة والتوبة تتضمن الاستغفار وكل واحد ولهذا لا يمنع العذاب وكل واحد منهما يدخل في مسمى الآخر عند الإطلاق وأما عند اقتران إحدى اللغتين بالأخرى فالاستغفار طلب وقاية الشر ما مضى والتوبة الرجوع وطلب وقاية الشر ما يخاف المستقبل من سيئات أعماله فها هنا ذنبان ذنب قد مضى فالاستغفار طلب وقاية شره وذنب يخاف وقوعه فالتوبة العزم ألا يفعله والرجوع إلى الله يتنول نوعان رجوع إليه ليقيه شر ما مضى ورجوع إليه ليقيه شر ما يستقبل من شر نفسه وسيئة أعماله أنا أقول الله وبا وبا بايتي يتيري بقوة يكي أولو أنا أولا رأي

tí bá ti sọ pé ànábì míì tún bẹ lẹ́yìn àná Muhammad ẹ mọ̀ wípé ó dá oko òṣìná lẹ́ni ẹ ìwọ tó bá wọbẹ̀ pẹ̀lú rẹ̀ òfò náà lè yàn ṣe gbogbo ẹni bá gbà pé ànábì míì tún bẹ lẹ́yìn oúnṣẹ́ Ọlọ́run Muhammad múlẹ̀ oko òfò o Ọlọ́run jábá wọn ró àwọn sọ̀hábà níbi àwọn ará ilé rẹ̀ Ọlọ́run dákun àwọn ẹni mọ̀nà nìyẹn ẹni tó ṣe pé ìlànà tí wọ́n ń tọ̀ ìlànà tó hàn tí ò rújú ni kọ́lọ̀kọ́ bá ṣìkẹ́ rẹ̀ fún wa gbogbo ẹni bá ń tẹ̀lé lánà nábì tí ń tọ ojú ọ̀nà àwọn sàhábà dojú alkiyama kí Allah subhanahu wa ta'ala kó bá yọ́n sí ogun wọn lápapọ̀ ẹrúsìn ọlọ́run alimamu ẹni ńlá ló jẹ́ nínú àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wasallam ànábì náà tán wá gbọ́rọ̀ yí lẹ́nu rẹ̀ olóhun gbà á lẹ́tẹnu olúwa òun tó náà níṣẹ́ ni ìdúmọ̀ sí pé hadithi yìí láńpẹ́ ní alhadithu alqudsi ó farapẹ́ kùrùnánù ní àmọ́bí tó ti yàtọ̀ pọ̀ lédè kan bàbá ti gba Kùránù gbọ́ là ń gba hadith al-Qudusi là ń gbà gbọ́ torí pé olúwa wa náà òun náà ló sọ ànábì kó fúnra rẹ̀ sọ ẹnu pé kò sọ sínú Kùránù ni ó ń sọ látòrí ahọ́n ń ọlọ́run bá rẹ̀ sallallahu alaihi wasallam olúwa wa ní ẹ̀yin ọmọ ẹ̀dá èèyàn innakum tukhti'una bil-layli wan-nahar àtọ̀sán yín àtòrú yín lẹ́ẹ̀tí ń ṣẹ̀ ọlọ́run àtòrú àtọ̀sán gbogbo ìgbàlẹ̀ ń tí a ṣiṣẹ́ èmi àtẹ́tún máa ń sọ fáwọn èèyàn wípé rúgbà míì tó bá ní àkólé kọ̀rọ̀ náà dáadáa ṣùgbọ́n tí mímọ̀ wá tó mímọ̀ ìgbà míì ó lóun sẹ́sìn ó sì máa ń ṣẹ lọ́run ìgbà míì ó lóun bẹ̀rù ọlọ́run ọba ní ó sì sallallahu alaihi wasallam kò ní òun sá fún àti gbẹ́ kẹ́mí ẹ̀dá kan mọ́tọ̀wọ́ rẹ̀ bọ́ kẹ́bọn wá fẹ́ jọ panú lékò mọ́pa pé àwọn kan wọ́n fi wọ́n ròyìn ọpá àwọn ẹni ọlọ́run ẹ̀fọ́n mọ̀ jẹ wọ́n báyìí gẹ̀kúrà wọn ò ní pa tó ní òfẹ́ kọwọ́ wọn ó ti ẹ̀pẹ̀mí kan rí láyé ẹni ọlọ́run tí ò bá ti mímí mọ̀ èsù ó lò ó èyí á máa bẹ̀rù ọlọ́run títí kó mọ́tò lè pẹ̀fán kò ní tó tó bá ilé pa síta kó òun pa ẹ̀mí ha ẹ̀mí tí wọ́n kò lè dá olúwa ló lè dá ó fẹ́ bẹ̀rọ náà náà ní ó lóṣùmọ̀ rẹ̀ lára so kò sí bá ṣe fẹ́ mórí bọ́ a máa ṣàṣìṣe a sí ọ̀rọ̀ sọ a máa sí wàwù a máa sí rìn gbogbo dáǹsọ yìí ara wa ló wà ìsìn bẹ lára àwọn àjọ̀nú àmọ́ kò sí lára màlẹ́kà lèmi ọlọ́run bá ń forí rẹ̀ jíyàn fastaghfiruni aghfir lakum ẹ wá forí jìn lọ́dọ̀ èmi ọlọ́run mo ṣe tán kíákíá láti fọ́rẹ́sẹ̀ yìí jìn ló fi jásí pé àníri ànábì kan nínú àwọn ànábì ọlọ́run ti ré kọjá lọ àdúgbò ṣe wípé yóò máa ṣèkìlọ̀ fáwọn àjọ rẹ̀ yóò máa gbà wọ́n mọ̀ràn wípé ẹ̀yà máa wá foríjì níwájú ọlọ́run ọba ẹ máa wá tún máa wájú ọlọ́run kò sí ànábì kan àbójíṣẹ́ kan tọ́rọ̀ ránníṣẹ́ tí ó gba àwọn èèyàn rẹ̀ yànjú torí ibi ká wá foríjì ọlọ́run ibẹ̀ làtírí tí ń torí ire ọmọ ẹ̀dá yẹn wà ibi ká tún bá kò níbi ẹ̀ṣẹ̀ ibi ibẹ̀ làtírí ìdùnnú ayé wà àmá ń fẹ́sẹ̀ ṣeré àǹsẹ̀ tó wù wá àǹbalẹ̀ ayé jẹ́ ìnira ní mú wà nígbàtí nǹkan èdè wa lẹ́nu ẹwà wọn ṣe ọlọ́run náà ìkẹ́ olúwa mi ọla olúwa mi kún bá muhammadu sallallahu alaihi wasallam ẹjọ́ ní sí ànábì mi lẹ́yìn rẹ̀ máa òun náà ló pín àwọn ànábì ọlọ́run ànábì ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí sọ̀hábí àbúrò bi o anabi. Hmm? Eri wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀ àti forín rẹ̀ jẹ́ ọ́ èyí tó tún máa tẹ̀ náà àforín rẹ̀ jẹ́ ọ́ tó ti bẹ́ẹ̀ Ànábì ní inni la astaghfiru rabbi wa atubu ilayhi fil yawmi mi'a marra gbogbo ọjọ́júmọ́ ayé èmi a máa ṣe astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi nígbà ọgọ́rùn lójoojúmọ́ lójoojúmọ́ ayé kódẹ̀ ìgbàwámi wá Ànábì a máa ṣe láàárọ̀ bẹ́ẹ̀ a máa ṣe kò sì sí ìjókòó ànábì tó lakó máa kó tó yọ kó mọ̀ tọrọ àforíjì kó níbẹ̀ ànábì sọ́nù hadith gan wípé gbogbo ìjókòó tẹ́ bá jọ jókòó ìwọ àti èèyàn tẹ́jọ sọ̀rọ̀ tán tó sọ wípé subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk òfò àwọn ọ̀rọ̀ tí ò dá tẹ́ sọ́njòkó yẹn ó sì wájú ọlọ́run

àmẹ́bá ti sọ sí kírù yẹn tọ́lọ́ sí ìrànìyàn pé kìí sí gbẹ̀mọ́ fẹ́ wùwà yóò forí jìyìn ẹwà wọ ọ̀pọ̀lọpọ̀ òjókòó ń jókòó rẹ́gẹ̀dẹ̀ lẹ́nì mélòó láàrin ti

gbogbo ọgbà onye ká máa ṣe istighfaru gbogbo ọgbà onye ká máa wà túbù ilé ìtò wá sọ yẹn ni wípé ò tún ní sẹ́rí sí bí ẹ̀sẹ̀ míì títún bọ̀ lọ́jọ́ wájú kò sẹ́ni tí èso è lò kò sẹ́ni tí èso lè gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ tó ti dáná ilé iná astaghfirullah mi wà túbù ilé mo tún bá kó sọ yẹn ni wípé àwọn ìṣẹ̀mí tó tún padà máa ń lò ò ní padà sí bí ẹ̀ṣẹ̀ máa torí pé ìran méjì náà lẹ̀ṣẹ̀ àdìdábùdàmbà méjì náà ni nínú kó ti tẹ̀ síwájú àdíbà tẹ́ ń sọ̀rọ̀ yìí náà àdúgbà bá sọ̀rọ̀ tán kó mọ́ lẹ́nu kò fẹ́ sàbúrú méjì náà ni kó ti tẹ̀ sẹ́yìn àbí ètò tún lẹ́nu kó fẹ́ ṣe méjèèjì náà lẹ̀ṣẹ̀ èyí tó ti tẹ̀ sẹ́yìn yẹn astagfirullah àìwọ́lọ́ forí rẹ̀ wà túbù ilẹ̀ èyí tó tún wá rò lẹ́mìí kó tún sínú ẹ̀ṣẹ̀ yẹn kò mọ́ dẹ̀bẹ̀ náà báwùjọ ṣe lè dùn lélẹ́ yìí bílẹ̀ ayé wá ṣe lè tòrò lélẹ́ yìí ká máa wa kàlá ń kírun kàlá ń gbáwẹ̀ kàlá lọ hajj káàtì mọ́ fẹ́ ṣẹ́ ẹlẹ̀ ó darí hajj báyìí hajj ò rìflẹ́ṣì lára ẹ̀ ọlọ́run mo hajj tó ti ṣe láyé hajj ò ní pákán ìsọ̀rọ̀ rẹ̀ náà ìsọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ náà ni ìrìn rẹ̀ náà kò tó rí kó lọ mọ́kà kó dé ó ti wọ́n níbi èrò aburú tẹ̀yìn ríro kò tó dípò lọ mọ́kà kó dé kó mọ́ kírù déédé nígbò sí pé tí ń kí náà kó tó lọ ni jẹ́kú kí déédé gbogbo àwọn ọ̀nà wọ̀nyí kámọ́kò ma ń je. jẹ́ ẹ kí ẹ̀sìn yẹn kó lápalára wa pàtàkì jùlọ níbi ìsáfẹ́sẹ̀ ọmọ ìyá mi jìnà sẹ́sẹ̀ ọlọ́mọ fẹ́ràn wa púpọ̀ ọmọ fẹ́ràn àwọn èèyàn púpọ̀ èdè ń kọjú tó ń fẹ́ níwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ náà ni àti ìjàpá ọlọ́run ìtò sún gbogbo wa débi tá a dé yìí lé ní bẹ́ẹ̀ bá jókòó fọ̀rọ̀ lórí ilẹ̀ o ara àdúnkọ́ ibá ara wa làwọn tí ó lókè tọ́tọ́ lórí fún wa àjọ ń dẹ́ṣẹ̀ náà ni àjọ ń dáràn náà ni ìwà àbàjẹ́ ìjọkọ́ wa ni bí ọ̀gọ́ bá dá ìfì wọ́n dé yẹn tí ó burú sí wọn lọ kí ọ̀gọ́ ní àǹfààní kọ́ ọdí káńsù chairman lásán wọ́n dáàrùn pàgọ́rẹ̀ tító ẹmọ wa bú wọn ẹmọ sépèlé wọn ẹmọ yẹ̀yẹ́ wọn lórí mẹ́díà wọlọ́ọ̀hì mo mọ́ ń bára mi sọ ẹkùn ni kò sí orílẹ̀-èdè tó fi ọlọ́run bá júwe fún wa tí àkọọ́lẹ̀ àwọn sẹ́lábù júwe fún wa tẹ́ ń bá wọn orílẹ̀ wọn lò láti bá wọn lórí lò yìí láti sépèlé wọn táyẹ̀ wọn yìí ọlọ́run mọ̀ wà ràn torí pé ìyà aburú sépè ní wọn dípà fún sépè lọ́gà rẹ̀ ni gbogbo àwọn tá wá kàálẹ̀ yìí abẹ́ ìtíjó lórí ni wọ́n wà ẹ̀já fọ́ wa má ìdọ̀tí náà kan wọ ẹ̀já fọ́ má أبا الله سبحانه وتعالى كما تأتوا وشيء اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم انزلهم وزلزلهم اللهم احسهم عددا وقتلهم بددا ولا تغادر منهم أحدا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك